Miliki Express leto, ètò ni Miliki bẹ́ẹ̀ ní àsìkò tó báyìí fún wa láti ṣe kíni láti gba àlejò torí pé wọ́n ti wà ní ẹ̀gbẹ́ mi báyìí lásìkò ìtọ́jú fún yín pé a máa fi ṣe bójúbójú àmọ́ lásìkò yìí wọ́n ti wà pẹ̀lú mi ṣe hmm, bá ń gbọ́ mọ̀ blush anyways mi blush torí wípé <clears throat> Bímbọ ni ó ń tukọ̀ ìtẹ̀bọ̀ yín tèmi tẹ bá rí àlejò mi ah tẹ bá ń gbọ́ tall man handsome bọ̀bọ̀ ẹ wo ẹni obìnrin kò lọ́nà bàtí wọ́n pé àwọn tó bá tiẹ̀ jọkọ̀ ẹni tí aláyọ̀ what's up now as in orúkọ wọn ẹ̀gọ́ lásán aláyọ̀ as in ẹ mọ̀ pé orúkọ yẹn nígbà tí a bá gbórúkọ aláyọ̀ aláyọ̀ yẹn mo ti gbọ́ orí tí ẹ̀gbọ́n mi kan fi ń pe ìyàwó wọn aláyọ̀ mi nígbà mi lobìnrin náà máa wọ pé ọkọ mi aláyọ̀ mi táwọn wá lè rò pé orúkọ yẹn gangan làwọn fẹ́yàn láyé láti máa jẹ́ ẹ ti mọ̀ pé hmm, ẹ kí n reserve with professor ẹ wo mo fi tònú tòǹdó tẹ̀gbátẹ̀gbá tẹkìtìtẹkìtì ti èkó ti èkó mo fi kí àlejò wa pàtàkì sórí ètò Miliki Express lójú pé tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Aláyọ̀ Melody Singer ẹ káàbọ̀ sórí ètò Miliki Express Aláyọ̀ Aláyọ̀ alá mo ń pa Aláyọ̀ ọ̀sẹ̀ mo yín pẹ́ páwọn náà blush wọ́n ti mọ wọ́n ti mọ tún mọ orúkọ ẹ̀ ẹ bá mi kí àwọn olólùfẹ́ yìí tán wò yín lọ́lọ́ báyìí. orí mi gbọ́ o ẹlẹ́dàá mi gbọ́ orí mi gbọ́ ó mú bẹ̀bẹ̀ ẹlẹ́dàá mi gbọ́ ohun gbogbo tí mo béèrè lọ́wọ́ rẹ ohun gbogbo tí mo béèrè lọ́wọ́ rẹ lọ́ọ̀dún táwa yóò bàbá fi fún mi fi fún mi o lọ́ọ̀dún táwa yóò bàbá fi fún mi mo kí gbogbo ojú tó ń wò mí lé hmm. èmi náà ni ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín prince akínọlá ayọ̀ọlá michael aláyọ̀ melody singer olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́ràn jùlọ àlàáfíà ọlọ́run ní fún sílẹ̀. orí mi gbọ́ ẹlẹ́dàá mi gbọ́ pé láti bẹ̀rẹ̀ mo sọ fún yín pé tí ẹ bá gbọ́ ibi tí aláyọ̀ bá ti ń kọrin èmi lọ́pọ̀gbà mi kì í fẹ́ àwọn maniways máa ń gbọ́ àwọn track wọn àmọ́ máa ń fẹ́ràn láti máa gbọ́ live wọn tẹ́ bá tún orí fóònù mi orí aláyọ̀ tó wà ń bẹ kò ṣe kà torí pé mo máa ń rí i pé ṣẹ́rí tẹ bá ń mú wọn pé wọ́n ń kọrin lásán pé wọ́n ń sọ̀rọ̀ ó máa ń rí ibẹ̀ ni púpọ̀ wá láti wá jíṣẹ́ fún ẹni tó jókòó sórí ẹ̀gá lásìkò yẹn ni tó ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí níbo ni àwọn inspiration orin yìí ti máa ń wá. <laughs> inspiration gbogbo nǹkan tá à ń rí náà orin ni hmm. orin wà nù Bible orin pọ̀ nínú Quran láàrin ara wa gbogbo nǹkan tó wà lágbègbè wa orin ni àmọ́ ibi tí mo ti ibi tí mò ń sọ̀rọ̀ lọ mo mọ̀ pé mo fẹ́ yí mi síbòmíì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yín hmm. káwọ́kọ́ yọ ti tòwe kúrò àmọ́ lọ́pọ̀ ọgbà àwọn àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé hmm, téèyàn máa ń gbọ́ nígbà mi máa wọ̀ pé kí ni kí ni arákùnrin rò kí ló rò tó fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bá tó fi kọ orin báyìí síta. ẹ ṣé mo dúpẹ́ olóòtú lọ́pọ̀ ọgbà míì èmi náà tí mo bá kọrin yẹn tán tí bá ń gbọ́ a máa wò pé bọ̀bọ̀ yìí níbo ló ti ń ro nǹkan tó ń sọ ẹ̀ hmm. màmá mi náà ti béèrè lọ́wọ́ mi ọlọ́run ọ̀rọ̀ tó máa ń sọ ibo ló ti máa ń rè bọ̀kọ́ lọ́run fọ̀rùn kẹ́ Gbẹ́ngà Adébóyè Gbẹ́ngà Adébóyè ní tí bá ti mú báírò dání tí hmm. bá ti ń kọ ọ̀rọ̀ lẹ̀ ó ní gbogbo nǹkan tó ń fẹ́ kọ yẹn á kọ̀ máa wà ní so orin yẹn tí bá ti tan mic mi ní ronú nǹkan tó ń fẹ́ kọ ọ̀ tí bá ti kọ yẹn á kọ̀ máa wá máa wá máa wà ní. Hmm. ìyẹn ni wípé eh, àmútọ̀run wà ní àtinúwá ló ti ń wá òun ló ń pè ní abínibí tí ò ń ṣe ability àmọ́ kí n má padà sí orúkọ yín tí mo sọ lẹ́kọ̀ọ́ kí ni nǹkan tó bí aláyọ̀ torí orúkọ yẹn orúkọ orúkọ olólùfẹ́ ni aláyọ̀ mi. aláyọ̀ ọlọ́run ló sì mí ní aláyọ̀ hmm. nítorí pé ọdún 1999 tá a dá ẹgbẹ́ aláyọ̀ sílẹ̀ November 1st 1999 la dá ẹgbẹ́ aláyọ̀ sílẹ̀ ṣùgbọ́n mo wá rántí pé a lọ sí program kan a lọ sí church program kan burial tí church wa lọ ṣùgbọ́n tí mo wá ń gbọ́ nínú live yẹn tá a ṣe ní ibi burial yẹn mo wá ń gbọ́ tí mo kọ́ ń bẹ̀ wípé alémilá láyọ̀ sí ìgà olóhùn arèrè so hmm. nígbà tí mo wá tó di pé ọlọ́run sọ pé kí n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ní ninety nine mo wá gbàdúrà mo gbàwẹ̀ ọlọ́run wá lóòótọ́ fún mi ní orúkọ aláyọ̀ sìngà hmm. wọ́n pè aláyọ̀ sìngà. Mm mo wá fi melody aláyọ̀ gospel singer, lára mo wá fi aláyọ̀ gospel singer ní ninety nine ọgbà tó wá mo wá rí i pé church nìkan ni wọ́n máa ń pè wá àǹkan tọ́lọ́run dẹ̀ fẹ́ kèmí máa kọ kò ń ṣe kò ń ṣe christian nìkan ló fẹ́ kó gbọ́ gbogbo yẹn ló fẹ́ kó gbọ́ orin mi ṣùgbọ́n mm. torí gospel singer tó wà níbẹ̀ yẹn ó ti ó ní limit mm. so àwa fi gbà tó di two thousand and two àwa change sí aláyọ̀ melody singer tó jẹ́ pé aláyọ̀ singer yẹn lọ́lọ́run ò fẹ́ ká parẹ́ àti mm. melody singer àwa register ìtàbá wa ní ká bo irú ẹ̀yà orin wo ni aláyọ̀ melody singer ń kọ. gospel jùjú tùǹgbà lérè mi hmm. gospel jùjú tùǹgbà lérè mi olórin tó kọrú ẹ̀ ò sí láyé rí èmi ni gọ́jú tùǹgbà kiri tọ́ o gospel bẹ́ẹ̀ láfihìn lọ́rùn hmm. jùjú bẹ́ẹ̀ fáwọn onímìlíkì tùǹgbà bẹ́ẹ̀ fún gbogbo jayéjayé àwọn ẹni tó fẹ́ gbé bọ́dì sókè o débọ́ díẹ̀ ó yá chumari mari chupa mo ti bá yín parí ẹ̀ nìyẹn mi ti fi mo ti fi tùǹgbà yẹn sí inú ẹ̀ já sí ọ̀nà gẹ̀lá aṣọ lẹ̀ mẹ́sì mẹ́ ẹ̀ chọ́ọ̀pẹ̀ chọ́ọ̀pẹ̀ ẹ̀ já sí ẹ̀ wá ń ṣìtò ìgboro lẹwa o ẹ má change ẹ tẹ́tí sọ tábà ní kàwọ tábà ní kàwọ ní agboolé orin mo mo ní ìrírí kan rí nípa òkè àṣẹgbẹ́ àṣẹgbẹ́ tí ó bá ṣẹgbẹ́ olórin nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ tó bá ṣẹgbẹ́ àwọn nǹkan báyìí ó ṣẹlẹ̀ ṣé ìyẹn tiẹ̀ jẹ́ challenges fún yín àbí kí n béèrè ṣé ẹ̀yin ń ṣe ẹgbẹ́ kó tó di pé àwọn èèyàn mọ̀ yín kó kí yẹn tó kàn káàkiri àgbáláyé. ẹ ṣe ẹ mo ṣe ẹgbẹ́ nítorí wípé iṣẹ́ tá a bá ń ṣe tá ò bá bá àwọn tí wọ́n ń ṣe ṣe a ò ní ní òye tó hmm. nǹkan tèmi mọ̀ lágbájá ò mọ̀ ohun tí lágbájá mọ èmi ò mọ ṣùgbọn nígbà tí gbogbo wa bá jọ jókòó tá a jọ pé àpè ìjókòó àpérò tá a jọ pé àpéjọpọ̀ nínú àpéjọpọ̀ yẹn la ti máa máa mú nínú àìdíà ilé mú nínú àìdíà ilé mo rántí pé nígbà tá à ń ṣe ẹgbẹ́ ọmọ àgbà yẹn wọn máa ń bà là ń ṣe ń gbà yẹn mo mọ láti bẹ ni mo ti mọ bí a ṣe ń charge látara ọ̀rẹ́ mi olórin kan wọn ah, ni ah wọn lè ṣe máa pọ so láti oríṣiríṣi nǹkan la kọ́ látara ara wa tá a bá bára wa ṣe a máa kẹ́kọ̀ọ́ lára ara wa ó mm. dáa ká ṣẹgbẹ́. Mm, ẹgbẹ́ olórin ẹgbẹ́ olórin ẹ dẹ̀ sì ń ṣẹgbẹ́ yẹn di àsìkò táwa ẹ dẹ̀ sì ń ṣẹ́ dàsìkò yẹn. ẹ má pààrọ̀ o <laughs> ẹ sì ń ṣẹgbẹ́ dàsìkò táwa mo sì ń ṣẹgbẹ́ dàsìkò táwa bá wọn ní o kí ni ohun tí ẹ rò pé ó yẹ kí ó ti yàtọ̀ ní agboolé orin gẹ́gẹ́ bí olórin tó ń kọ gospel tó ń ṣe jùjú tó ń ṣe tùǹgbà. Eh. torí gbogbo ẹ̀rẹ́ ti kó papọ̀ kí wàá lóhun tẹ̀yìn ti rò pé alágbolé orin ó yẹ kí ohun báyìí kí ó ti yí padà. ohun tí mo rò pé ó yẹ kó tún yí padà tó náà ni pé kìfẹ́ wà hmm. kìfẹ́ wà and kò dẹ̀ sí báyìí fẹ́ ṣe bó ṣe máa wà bó ṣe máa wà nìyẹn nítorí pé ọjà tó gbé sọ́wọ́ ni èmi fẹ́ tà ìwọ náà fẹ́ tà ẹnìkan náà ni gbogbo wa ń play fún látòrí bàbá wa King Sunny Adé èèyàn kan hmm. náà ni gbogbo wa ń kọrin fún Hmm. so tá a bá lè mọ̀ bẹ́ẹ̀ wípé tí wọ́n bá pè ẹ́ kò mí pé ẹnìkan àwọn kan máa ń dáṣẹ̀ kan ní fans fans ní pé ẹnìkan kan ń ṣe fans ẹnìkan kan hmm. ẹni tó fẹ́ ṣe patí lẹ́nu tí wọ́n dẹ̀ ti ní eré lẹ́nu ṣé ó máa torí tiẹ̀ o kò ní ṣe patí tiẹ̀ ni so ẹnìkan kan tó ń bá kàn ń bá ẹ ṣe wọ́n kàn ń bá ẹ ṣe gbogbo wa èèyàn kan náà ni gbogbo wa ń bá ṣe hmm. ìfẹ́ ni kó wà nínú association ìfẹ́ ni ohun tí ẹ̀yin rò pé okùn díẹ̀ káàtó ní agboolé orin ẹ mú tẹsán yẹn náà òótọ́ bá ní kí n tún sọ nídàkejì náà tá a bá ní ká sọ. So, papò ṣì ń padà bọ̀ lórí ká ní ìfẹ́ ara kájọ wà ní ìṣọ̀kan sí i ó yá kí n tún máa tẹ̀síwájú tá a bá ní ká wò fún ìgbà kọ́kọ́ tẹ́ kọ́kọ́ bọ́ sórí stage pé òkè mú kọ́kọ́ kọ orin níwájú ọ̀pọ̀ èèyàn báwo ló ṣe rí àti pé di àsìkò tá a wà kí ni ohun tí ó jẹ́ ohun tí ó máa ń jà yín láyà tó máa ń bà yín lẹ́rù tẹ́ bá ti gun orí stage gẹ́gẹ́ bí olórin pé mo fẹ́ kọ lẹ́yìn ọlọ́run ọlọ́run ni mm-hmm bọ̀ á bí mi sí ilé onígbàgbọ́ láti kékeré la dẹ̀ ti wà lákọ̀ọ́rọ̀ so a fẹ́ fèsì crowd yẹn ìyẹn ò sí kò sí ní kò ṣe ìbẹ̀rù fẹ́mi láti ilẹ̀ and wípé nǹkan kan wá wà tó ń já mi láyà àdúrà tí màá ń gbà tá a bá ń lọ sí ẹni ṣò ni pé ọlọ́run ibi tá à ń lọ yìí kọ́ wa mọ̀ ọ́ ṣe hmm. má jà ṣìṣọ má jà hmm. kò sí nǹkan kan tó máa ń bà mí lẹ́rù tó bá ti jẹ́ pé orin ẹni ọlọ́run ló máa ṣe torí pé ọlọ́run lọ̀rọ̀ Hmm. ẹ tó dẹ̀ fẹ́ sọ̀rọ̀ yẹn jáde ò mọbi tó ti ń wá kò sẹ́ni tó mọbi tọ̀rọ̀ ti ń wá akọ ńlá nu ọ̀rọ̀ ń jáde ni so gbogbo ògo tó ọlọ́run ni kò sí nǹkan tó ń bà mí lẹ́rù. gbogbo ìyìn gbogbo ògo ah mo ní yẹn mo fẹ́ kọ́ mo ti gbẹ́ ti fẹ́ jó sí ijó ijó ijó ijó ẹ̀ẹ́dẹ̀ lè jó tó mi ó kọ́ dùn mí pé lọ́pọ̀ gbàtà bá ní ká máa lórí ètò yìí ó máa ń wù mí bí kó jẹ́ pé a ní gángan a ní lù a ní ṣẹ̀kẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan ká wá dálù ilẹ̀ kó yá ká wá bẹ̀rẹ̀ ẹ̀yin ẹ̀ náwó àpò yín tán ẹ má wọrí máa jó máa tún náwó ni. no èmi ẹ mọ̀ pé tẹ́wọ́ sí pé ah ẹni tí a sì jójú mi ló ti nà mí a máa ṣe é mi pé àjẹ́ nà lówó jẹ́ nà lówó. ẹ kì í gba ah, defeat oh, scam ni mi. kàkà bẹ́ẹ̀ máa jó ijó tó jẹ́ pé àwọn èèyàn máa padà máa wò mí ò ní wẹ́n tó ń jó dáadáa mọ́ mo lè padà change ẹ mà tí bá ń ṣe báyìí wọn ò ní wọn tó ń jó mọ ẹ tó ń jó gan màmá èmi ló máa tún màmá wò. èmi ẹ má rò mí hmm. lè rò ọmọ lórí pé ká jó mi ì mọ jó àmọ́ ẹ lè mí ni mi. ẹ wo tó Miliki Expression tẹ̀síwájú àmọ́ kó tó di pé àṣekínni a lọ sókè lọ́hùn orin tẹ́ kọ láti bẹ̀rẹ̀ yẹn mọ̀ pé lára àwọn orin yín ni ṣé orin tuntun ni àbí ara orin tẹ́ ti kọ sẹ́yìn. orin tuntun ni kò tí ì jáde iléeṣẹ́ Orísun gan-an ló máa jẹ́ tv àkọ́kọ́ àwọn la fẹ́ lọ́ọ̀jẹ̀ orin ìyẹn wo àwọn àti bó ti lórí lórí lórí fóònù wọn mo ti kọ́kọ́ lórí pé irú orin wo ti lè mo láti gbà yẹn kó gún àwọn bí yóò ṣe gùn yẹn náà mo ṣe save ẹ̀ sórí fóònù mi pé orin ojú orin tó pé téèyàn tiẹ̀ jí láàárọ̀ ń gbà mí kó gbọ́ kó máa fi gbàdúrà orí mi ẹlẹ́dàá mi ah gbé mi débi ire o ẹ wo mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ ṣe rere ẹ ká lọ gbọ́ orin aláyọ̀ singer orí mi gbọ́ ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀. orí mi gbọ́ o ẹlẹ́dàá mi gbọ́ ah orí mi ẹlẹ́dàá mi gbé mi débi ire mo fẹ́ ní billions mo fẹ́ ní trillions as in mo fẹ́ lówó lọ́wọ́ mo fẹ́ kọ́lé mọ́lé mo fẹ́ mọ́tò kí n wa latest car tó máa ń rìn lásìkò tí mo fẹ́ rà mo ti sọ de gbogbo gbala mo ti ń gbàdúrà o torí orin yíyẹn tí mo gbọ́ yẹn ah as in uncountable you know kan pé bí n bò bá òní ṣe wà ókè ẹ mú wa ókè sá ẹ mú dẹ ní ten million lọ́wọ́ ẹ bẹ́ẹ̀ ń ọ̀rọ̀ ẹ̀sà ẹ̀kọ́ wá gbé kàn yín lára ńlẹ́ nísìn ó ó possible ẹ má rò ó ẹnìkankan lè máa lówó o àwọn àtàbà lówó nílùú ìyá pọ̀gọ́ aláyọ̀ aláyọ̀ aláyọ̀ orin tàṣẹ̀gbọ́ tọ̀yìn orin orin ọlọ́gbọ́n orin àdúrà ìyẹn lẹ sọ pé tí bá ní kí n tún béèrè pé kí ni nǹkan tó fà ẹ sọ pé àbínibí hmm, ni tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí àwọn ọ̀rọ̀ yẹn ó máa ń jáde tábà ní ká béèrè lọ́wọ́ yín láti ẹ̀dùn tẹ̀tí ń kọrin sí àsìkò láti tó album mélòó tí ẹ ti ṣe. mo ti ṣe ten album. wow. so eleven to máa jáde la fẹ́ launch ní november. november. yeah november third. ok la fẹ́ launch àpè yẹn ní àánú mercy mm. la fẹ́ launch ní november third remato mercy mercy olúwa àánú ṣàánú fún mi o gbogbo gbogbo ọ̀rọ̀ orin yín àdúrà àdúrà ó dà o ó dà torí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba in short ọ̀rọ̀ ìlú ìgan lásán ó fẹ́ àdúrà so lásìkò yìí báyìí ohun tí latest thing tó wà látọ̀dọ̀ Aláyọ̀ Melody Singer òun ni album tuntun tí ẹ fẹ́ launch ní November third November third tẹ pé táìtù ẹ ní àánú mercy òun ni ká máa retí láti wọlé àmọ́ ẹ má wọrí ṣẹ́rí twenty years on stage twenty wow twenty years on stage ó yẹ kí n bẹ má wọrí mi ní kúnlẹ̀ nsìn ìmùjẹ́ tí fẹ́ dáa fún fẹ́ kọ́kọ́ fún yín náà kí wọ́n kọ́ fún yín ní ìkúnlẹ̀ ìkúnlẹ̀ olórí lélẹ̀. Mm wọ́n bá ti mú lọ síbẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣọwọ́ yẹn báyìí ẹ ti mọ̀ pé owó fẹ́ jábọ́ lápò yín nìyẹn mo dẹ̀ ti ń ṣe é lóye máa yọ ẹ fẹ́. wọ́n ṣe ń ṣe ń lọ yorùbá nínú ẹ̀. ọlọ́run á ṣe yín lágbára aláyọ̀ tó bá ní ká wo aláyọ̀ singer ẹ̀ga ẹ̀rẹ̀wà <clears throat> as in ẹni tó bá rí aláyọ̀ tó bá ń kọrin tó bá wẹ́kọ̀ ìbọn lè má ẹ̀kọ́ báyìí máa dúró lélẹ̀ wá dúró báyìí wá máa pocket wá máa ṣe júyàn lẹ́sìn lẹ́sìn báyìí. báwo lẹ́yìn kò pẹ̀lú àwọn female fans yìí àwọn real female fans ẹ ti mọ̀ nǹkan tí mò ń sọ. ẹ same with mo fi ń kó pẹ̀lú àwọn ọkùnrin náà ni. Hmm. ẹ má yí mi lọ síbòmíì báwo lẹ ṣe kó pẹ̀lú àwọn female fans ni ìfẹ́ táwọn female fans máa ń ní sí àwọn olórin ọkùnrin máa ń yàtọ̀ torí pé mo lè sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ má yẹ kí n tìṣu dé sálẹ̀ kókó. ẹ tó bá yàtọ̀ ẹ wọ́n máa ma on help career mi same hmm. same thing ni hmm. bá a ṣe ń kó pẹ̀lú àwọn ọkùnrin àwọn ọkùnrin mi máa ma pè pé ah ìgbà ẹ lọ́lá A ah, mo ti mí iṣẹ́ o ọkùnrin tóbìnrin bá pè mí náà lọ́lá àbí mi fẹ mo ti mí iṣẹ́ o. àwọn yín gan gbogbo ẹ̀yàn mi fẹ́ eh, aláyọ̀ mi gbogbo àmọ́ tá bá pé obìnrin ó bí obìnrin ṣe máa mìíràn bó ṣe máa sọ ó síra wọn. ṣùgbọ́n ẹ̀kọ́ kan ni wípé ẹ mọ̀ ẹni tó bá fẹ́ wò di ẹni ló máa wò ẹni máa mú bí o fẹ́ máa wo wájú tó fẹ́ wọ ẹ̀yìn ọwọ́ ẹ̀ ló wà. ẹni tó yí mi lọ ẹni tó bá fẹ́ wo ìdí ẹ̀yìn ló máa wà ẹ̀yìn ló máa wà sọ wọ́n lọ máa decide bóyá àyìnbó mo fẹ́ wà lẹ́yìn àbí mo fẹ́ wà máa ju four one nine nìyẹn má wọrí mo ti máa ka yín mọ́ kọ́nà bóyá ọjọ́ lọ́ọ̀ṣì yẹn gangan ni màá mú yín lọ́wọ́ báyìí màá yẹ káwọn alẹ́ mọ̀ pé ẹ wo ibi tí mo wà báyìí ibi lọ́ọ̀ṣì ní aláyọ̀ ni àmọ́ mo ti wá rí nǹkan kan tí wọ́n já wa sí lọ́jọ́ sí ọ ti já wa sí. ó lè jẹ́ wẹ́dẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ rí bí akẹ́rin sùn. ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ fi yẹn lẹ́jàre a ti mọ̀ pé ọkọ̀ ayé ti máa mà ní aláyọ̀ singer lágbára ọlọ́run ilé àtọ̀nà yín kò ní dàrú màṣẹ wá pè yín pé ó yá aláyọ̀ ẹ̀ wá tẹ́wá sórí ètò yìí láṣẹ Èdùmàrè bó ṣe máa pè yín sí nǹkan rẹ̀ káàkiri káàkiri káàkiri fáwọn tó wà wọ pé aláyọ̀ singer ah bọ̀dá ire ọ̀nkú ire máa ń gbádùn orin wọn gan tó fẹ́ tẹ̀lé lórí social media handle yín ẹ bá wa pé gbogbo social media handle yín fún wọn pátápátá. ẹ wọ́n lè follow mi ní Instagram aláyọ̀ melody singer international international ìwọ̀n ní kọ́tọ̀ wọn àkọ́kọ́ intl aláyọ̀ melody singer international lórí Facebook aláyọ̀ melody singer tàbí akínọlá ayọ̀ọlá. ó ti tán ó yá orin tí a fẹ́ fún àwọn aráalé kọ́ lọ gbọ́ báyìí ẹ̀yin fúnra mi fẹ́ kẹ́ kọ orin yẹn ká wá lọ gbọ́ orin tí wọ́n fẹ́ kọ ẹ̀. ènìyàn ò ní gba rere kó mọ̀ mọ̀ gbà bí ọjọ́ kan hmm. ènìyàn ò ní gba rere kó mọ̀ mọ̀ gbà ibi hmm. tó bá múre wá màá dúpẹ́ hmm. tó bá ṣe ibi mọ̀mọ̀ yabara mọ̀rẹ̀ jẹ ọ̀rẹ́ mi ohun tí òye ènìyàn òye àṣẹ̀dá tó dá wa sáyé ènìyàn ò ní gba rere kó mọ̀ mọ̀ gbá igi. bẹ́ẹ̀ ni ẹ ká lọ gbọ́ orin ti aláìṣẹ kọ̀tọ́ yìí tó sì ń tẹ̀síwájú à ń bọ̀.